ní mọ́sálásí tí mo ti wá ń kí ọ tí ìwà àwọn bá lè sí ilé bàbá àtàlẹ́ ẹ̀kọ́ máa kí ọ bàbá yẹn mọ́ wá ń wúṣẹ́ bàbá yẹn máa ń wúṣẹ́ wọ́n á rò pé ní ọ̀sán ní fẹ́ẹ́ sí àgbàlá wọ́n á fẹ́ kí ọ wọ́n á lè nà wọ́n dúró dè wọ́n á pẹ̀lú wọ́n á pé tán mo dìde mo lọ sí mọ́sálásí sí ìwé lọ kí ọ mo wá ní kí lè lọ sí kí ọ lẹ́yìn àwọn èèyàn rà bá mo tó máa ń sùn tẹ́lẹ̀ pé èmi ò ní kírun lẹ́yìn yìí nítorí pé ẹ máa ń bo iṣẹ́ má lè kírun lẹ́yìn yìí òun mo mọ̀ pé mi ò ní òun bàbá ẹ̀ ló bá gbé fóònù ló bá gbé ẹni ẹnìkan ó ìwà ni tẹ́mi gbọ́ òun tó fi ewu àwọn tí mo rí gbọ́ ni pé àtọ́ kírun lẹ́ẹ̀kí èèyàn tó bá kú iṣẹ́ ẹni náà ò nírun ìfẹ́ tó bá dẹ̀ kú iṣẹ́ pé àná wúyì ní káàkiri ni wọ́n pé so bàbá ìwà ni òkè wọ́n á ní àlùkù bí ìgbà tó fẹ́ lọ sójú ogun ìgbóná mo tẹ́sí níwájú èmi ò rí kọ́ọ̀lì pé àwọn èèkúkọ̀ yìí pé wọ́n ní àlẹ́kùn máa ń ṣe ṣíṣe káyà pé tó pèlè pé ọlọ́dẹ ló máa ń pè ní àníkè ohun ìyẹ̀pẹ̀ wá ṣe bá jọ̀nà fún àmì o kí ni wọ́n ṣe dáadáa àlejò èmi náà lè sọ̀rọ̀ pé àwọn wá ní èmi ò rí kọ́ọ̀lì pé àlẹ́kùn iṣẹ́ pé ó dẹ̀ lẹ́ni tó bá ti fi iṣẹ́ òun àbí ìrìn lẹ́yìn ẹ̀. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وبعد وقد يفوه له وبعد أسيفوه على الوا محمد صلى الله عليه وسلم آه. آه. ẹni tí ó sọ̀rọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ọba sọlọ́lá àlùwẹ̀sẹ́lẹ̀ ó máa ń wọṣẹ́ tó bá fẹ́ lọ sókun ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú lọ́sọ̀ ẹ̀ bá ní tíra tó ti kà ni kó ń wà kó ń lè jẹ́ lọ bí lọ́dọ̀ àwọn afáyín tíra tó ń ti kà bóyá àwọn èèyàn rẹ̀ ló ṣe tíra wọn ó pè wá bóyá ó sì láàánábí mi lẹ́yìn ànábì sọlá àlùwà sálà tó ṣe kí tó bá fẹ́ lọ sójú ogun ànábì ò wù sẹ́wù so ọ̀rọ̀ burúkú ni ó tún dá ọ̀ràn mọ́ ọ̀ràn ni ẹni tí ń sọ ọ̀rọ̀ yẹn ń dá ọ̀ràn mọ́ ọ̀ràn ni ó tún parọ́ mọ́ ànábì ìkpọ́rọ́mọ́ ànábì ní sìní kúkúrú yankolo anilmila kẹfẹ́rí ni tó lè tí máa ń gbéyàn kúrò nínú ẹ̀sìn sùkátó àtọ́gbọ́dẹ tó ti di kẹfẹ́rí síwájú tẹ́lẹ̀ torí ẹ̀ ànábì yẹsẹ́ wò àwọn ẹ̀rí sì pọ̀ tó àmàpá ànábì yẹsẹ́ wò ẹ̀rí pọ̀ gan kọjú ká mọ̀ pé ànábí òkè yẹ iṣẹ́ wò ibẹ̀ náà alukur'an níbi tọ́lọ́ ọba ti ń bá wa sọ̀rọ̀ ní rí ahán ànábí sọlọ́lá àlùmọ́sálà pé làwùkúntùn àhàlẹ̀ mọ̀lẹ́lá ìbá ànábí ní tẹ́ ń bá mọ̀ kọ̀ọ̀kan ní làstàkítàrí tó lọ́kàrí èmi ni dáadáa mi ọ̀bá pọ̀ jù láàrin yín àlàáfíà mi ọ̀bá pọ̀ kò bá tí rẹ̀ mí èmi ni ìbá lọ́wọ́ jù èmi ni ìbá bímọ jù owó tá a dá sọ yìí náà ní ìdàkejì rẹ̀ ṣẹlẹ̀ sí òbísí ọlọ́run sọlá àlùsọ̀nà máa ma sani ẹni àdúrò ìtúnjẹ́ nira kò bá ti kíni kò bá ti kàn mí so anabi ni wọn màmá sani yẹn so aburú kan wá sí kẹ́ni kọ́ wá sí ìṣẹ̀lẹ̀ sí mi so eléyìí jẹ́ ká mọ̀ pé òjísé ọlọ́run kìí sẹni tí ó máa nípa tọ́pamọ́ èyí jẹ́ kan àyọ̀ mẹ́yà mẹ́rin mi náà nínú àwọn àdéhìí rẹ̀ tí òjísé ọlọ́run jẹ́ àmọ̀ pé òun èkín wọn mọ kọ̀kọ̀ rárá bó ṣe lè kọ́ mọ̀ mo rò pé. Oye, bírú ọjọ́ kan kẹ́nìkan ọmọ kékeré kan sọ níwájú ànábì pé ànábì ń bẹ láàrin wa wàfíìnà nàbí yọ́n yẹ alẹ́mu máa fi gáàdì ànábì kan bẹ láàrin wa tó sì kíni tọ́mọ tí ó ṣẹlẹ̀ láwa lọ́la so ànábì ni ọ̀rọ̀ tó ń sọ yìí mọ́ sọ́ọ́ má máa sọ èyí tí ó dáa jù lọ máa sọ ètò dáa jù lọ ó ti yé nísìn sókè ọ̀gá àná bí ó ti gé ni kọ̀ mọ́ kọ̀kọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn ẹ̀rí ọ̀là tààlà náà ẹ̀rọ. alhamdulilayi jazakumullah máa bára yín gbé oyún islam kí ni ó kọ sí ìmọ̀ bára yín gbé oyún. gbé oyún bí bò. Hmm. ayé sì tàwa yìí mo mo rí mo dẹ̀ rí gbọ́ pé india wípé wọ́n ń ṣe nǹkan kan sí obìnrin tí ó lè bímọ wọn wà bá gbé oníyàn sí ara obìnrin ní tó lè bì. kí ni déjọ́ ìbílẹ̀ bímọ. àwọn ọ̀dí ọ̀kàlẹ̀ òun náà ní pé bóyá bíi wọ́n ní pé àkólé ọmọ ẹ kéré tàbí kí ó má lè bímọ naturally ṣá. alhamdulilah ọ̀rọ̀ tí àwọn afẹ́sìn sọ. So lérí eléyìí òun ni pé obìnrin tí ó lè bímọ tá a bá fẹ́ bá a gbóyún èyí tí àwọn àbá sọ tí mo rántí òun ni pé irú ọmọ bẹ́ẹ̀ tá a bá gbé e sínú kíní kata àmọ̀ sí bí gò ẹ̀gbọ́n wọ́n mixi àtọ obìnrin àti àtọ ọkùnrin pẹ̀lú àwọn mọ́jẹ̀mú táwọn afáàfi dè é tọ́ba mixi méjèèjì pọ̀ wọ́n gbé sínú ìgò tó wá dàgbà tán wọ́n dà padà sínú obìnrin àbíkọ́mọ yẹn padà dàgbà níbẹ̀ yẹn náà ẹ̀gbọ́ yìí àbíkọ́ àbíkọ́ yẹ kó wọ́n lọ mixi rẹ̀ nínú obìnrin yẹn gangan irú eléyìí àwọn afáà ní kò sí tó burú mẹ́rin májàmú tí wọ́n fi dè é òun ni pé rírọ̀ ọba ṣẹlẹ̀ ajẹ́pẹ́ wọ́n ti rí pé obìnrin yìí kò sọ́nà míì tí wọ́n lè lò tayọ ọ̀nà yìí fún un ẹ̀kejì ni pé ọgbọ̀rọ̀ jẹ́ dókítọ̀ tí ọjọ́ dókítọ̀ tí ọjọ́ lóòótọ́ tó sì jẹ́ mùsùlùmí tó sì pé kò ní lè dá àtọ̀ alátọ̀mọ́ra wọn kò ní lè dá àtọ̀ alátọ̀mọ́ tó tó bá gba àtọ̀ lára ọkùnrin kan kí ẹsẹ̀ pọ́n tó bá bàrà rẹ̀ náà wọ́n lò kọ́ba dìgbò tó máa lọ mix àtọ̀ yẹn mọ́ ti tẹlọmíì so wọ́n ṣàṣì gbogbo àwọn àlàyé yìí lọ́kàn ọ̀jọ̀kan nípa pé ẹni tí ọba gbà á wọ́n gbọ́dọ̀ jẹ́ sí pé ní mùsùlùmí tó lóòótọ́ tí wọ́n bá sì rí pé kò sọ́nà míì tayọ̀ ọ̀nà yìí kò sí ọ̀nà míì tayọ̀ ọ̀nà yìí tí wọ́n lè lò láti fi mú ìdàgbàsókè bá so lẹ́yìn pé kí wọ́n gbé sínú ẹlòmíì òòrì oh, tí mo kà lérí ẹ̀ kò mi ò rántí ẹ̀ báyìí ṣáàlá tààlà àmàdá lóhùn ní ọjọ́ mi so àmì ìtọ́ súnmọ́ ni kọ́dà báwọn bá gbàdá so àwọn kọ́ ló kọ́ lọ́hùn àmà náà létí níjọ́ mi àmà sọ̀rọ̀ lérí ẹ̀ kọ́dà kọ́dà tààlà rẹ̀ náà. béèrè mi ni wípé mo gbọ́ lẹ́nu àbá kan tó jẹ́ àbá sọ́nà wípé tó bá àtẹ̀ntí pọ́blẹ́m bá wà ṣá pé bóyá ó nìkan kò wá sí òkun tí wọ́n lè lò àfi bóyá bí ṣìnáàpù bóyá bí ṣìnáàpù ló kù tó ẹ pé ọmọ fi sínú àgbo bí nǹkan kan àbí ọtí ṣáà tó máa lò tó máa fi gbádùn òun gbọ́ táwọn àìsàn pé ó lè lò tòmú abẹ́ bèrè pé ṣé tó bá jẹ́ báyìí ṣá àdéhùn sí ànábì ní iná láhàlà méjà ṣùgbọ́n akún fi àhárò màálẹ́kù ṣé kò wà authentic ni so ẹlẹ́kejì ń bẹ̀sà wọ́n ní pé eh, ọkọ tí ìyàwó sọ́ọ̀rì tó bá ọkọ ẹ̀ níbi tó ti ń mu ọtí tó òun gẹ́gẹ́ bí ìmọ̀ ẹ̀sìn tó ń mọ̀ mo gbọ́ situation náà ni pé gẹ́gẹ́ bí ìmọ̀ ẹ̀sìn tó ń mọ̀ òun wá ní pé bóyá kóun yàn lóyún òde ohun pé bóyá òun máa fi yẹn change tó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ṣé nǹkan tí ìyá yẹn ṣe tí ó ráì pé kó yan ọkọ ẹ̀ ní òde ohun. alhamdulilayi ẹni tí ọfẹ́ lo ìtọ́lọ́mọ bá ṣe léwọ̀ gẹ́gẹ́ bí ọtí àbí ẹmu àbáwọn nǹkan tọjọ báyìí tọwọ́ fi ṣe ìwòsàn ìtí ọlọ́wọ́ bá sọ tí anábìrin sọ ni pé sọlá àlùmọ́sálá ọlọ́run ní òun ò gẹ́gẹ́ bí anábì ṣe sọ pé ọlọ́run ní òun ò fi ìwòsàn yín sára ìtí òun ọlọ́run bá ṣe léwọ̀ lẹ́yìn lẹ́yìn tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá lóró nǹkan èyí tó fi wáwó sàn kò sí ní tí ó ṣẹlẹ̀ sí ni pé yóò padà tún rí àrùn míì lẹ́yìn àrùn ní kọ́dà tó bá tiẹ̀ rí ìwòsàn níbẹ̀ kódà tó bá rí ìwòsàn níbẹ̀ ló fi jẹ́ pé àwọn àfẹ́sìn tá bá ti béèrè rọ̀rọ̀ báyìí lọ wọ́n máa ní haramu àwọn nǹkan bẹ tó yẹ pé àwọn afá yọ lẹ̀ táwọn afá yọ lẹ̀ so irú pé tọ́wájá sí pé ní ọba lẹ́yìn ní àárẹ̀ ara tí wọ́n á fẹ́ fi kíní kan tó ní akọ wọ́n fẹ́ fi sí ara rẹ̀ yẹn kí àlàáfíà ò lè dé bóyá wọ́n fi fi ká bù wọ́n á ní kò sókùn tá a lè lò sí ọ yàtọ̀ sí ètò fẹ́ gbé mu ẹ̀gbọ́n mi ètò fẹ́ gbé mu ọ yàtọ̀ sí ètò fẹ́ gbé mu wọ́n fẹ́ fi síbi tí egbò ti mú ọ la níbì kan kọ́ á sí ntẹ́lẹ̀ fi parọ́ kínní yẹn àyàfi nǹkan tó ní èèwọ̀ lára yìí só lè lo nǹkan yẹn tọ́jú ní akọ́ yẹn àti tọ́jú akọ́ ọ̀gá nìkan yẹn só lè fi sí ojú egbò yẹn ní tí àwọn afá dáhùn ni pé ó lè lò ó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí abáwò fèmí ẹ̀ nínú wọn ṣe sọ nínú ọ̀rọ̀ wọn náà pàtàkì àwọn àtàwọn afá mi náà. nípa pé ó lè lò á pé dọ̀rúrí nìyẹn á pé dọ̀rúrí nìyẹn yàtọ̀ ti wà láàrin rẹ̀ sí ẹni tó mu torí yẹn ni ànábi sọ̀rọ̀ rẹ̀ direct then ara ni ntọ́nà bá dẹ̀ sílé wọ̀ ni aburú kan ti wà ń bẹ̀ lójú méjèèjì pàápàá jùlọ àwọn ìnira kan ti wà ń bẹ̀ lójú méjèèjì so wọn láàbìrú ẹni yìí wẹ́n tó yẹsùn nínú ọ̀rọ̀ rẹ̀ dàbí pé ó ti wà torí ẹ̀ tí ọba ṣe tí ó lò mọ́ tó jẹ́ pé nǹkan tó yẹ pé ó kàn ṣe lẹ́nu ara ni lára tí èsì pé yóò gbé e mu ó lè fi kan yẹn kó fi oògùn yẹn sí kó fi jẹ́wọ́ sàn ní àsìkò yẹn wọ́n dẹ̀ ní tọ́jọ́ bẹ́ẹ̀ gan ni máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ilé ìgbòde ìyá spinu láwọn òògùn kan tó yẹ pé akọ́wọ́ ló máa pa àwọn akọ́wọ́ náà fi ṣe tí nǹkan ìbáyìí ṣẹlẹ̀ akọ́wọ́ ló máa fi pa náà ni wọ́n fi dẹ́kun wàhálà tí ó ń ṣẹlẹ̀ yẹn tó bá jẹ́ pé ro bẹ́ẹ̀ ni tí wọ́n sì rí nǹkan mi dalẹ̀ lò má so wọ́n fi lẹ́pẹ́ dọ̀rọ̀ orí nìyẹn bí ẹni tó jẹ́ tó jẹ́ ẹlẹ́dẹ̀ nígbà tí ó rí nǹkan mi tí ó jẹ má tó sì fẹ́ láti kú lọ àmọ́ kì í ṣe pé kọ́ mu torí pé bíbí anábì ti sọ̀rọ̀ lẹ́rìí yẹn gangan ìyẹn dẹ̀ ní kò sí yóò rí ìnira mi yóò dẹ̀ tún àwọn àdáwò mi torí pé kí n tọ́lọ́ bá ti ṣe léèwọ̀ ni a jẹ́ pé àwọn ìnira kan àtàwọn àdáwò kan bẹ láàrin ọlọ́run sí kìnnì lóòsì ó lè láǹfà nínú àmọ́ àdáwò àwọn rẹ̀ sí kìnnì ọ̀pọ̀ ju àǹfààní rẹ̀ lọ ọ̀là ọ̀tà ara ara ìkejì. obìnrin tó yẹ ọkọ rẹ̀ lódì nítorí pé ń mu ọtí àwọn kọ́ ni pé téèyàn bá jà béèyàn bá jà òun ni islam sọ pé tọ́yẹ́ bá ti wà á bára yín jà o ẹ mọ́ ìyàrá yín ló kọjá ọjọ́ mẹ́ta ẹ má ra irun ti kọjá ọjọ́ mẹ́ta o lè wáyà di ọjọ́ mẹ́ta kó tó yẹ ọjọ́ kẹta kẹ sọ̀rọ̀ padà kó tó dẹ́yìn ọjọ́ yẹn kó tó wọ pé ẹni yóò ti dáwọ́ mi ti ṣe náà kó tó wá bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta àbí tó ṣe kíni kó tó pé kó tó stop rẹ̀ tí wàá tó jáwọ́ mi ti ṣe kó tó ṣe kíni kó bẹ̀rẹ̀ so irú yẹn dam kì í wá ṣe fún pé ọkọ àtìyàwó èyí má ṣe tí ọ̀dà fún ẹ̀ kọ fẹ́ bí ó sì láti bẹ̀ kọ́nà àbọ̀jẹ́ pọ̀rọ̀ ọlọ́run ọba ìwọ nǹkan ọlọ́run ọba ó ṣe sófin ọlọ́run ọba ni ó lè ṣerú ẹ̀kún náà kọ́ máa sọ̀rọ̀ sí lẹ́yìn ìgbà tó bá ti bá a sọ̀tàn. ó ti yé tọ́níjọ́ tí káàbọ̀ ọmọ máàlìkì sọ̀rọ̀ ńjọ́ sí ànábì ọ̀sọ̀rọ̀ sí àwọn náà sọ̀rọ̀ sí. sòtú ọkọ̀ bá ṣe ọlọ́run ọba náà ni lè ṣe àmọ́ kì í ṣe tọkọ bá dẹ̀ sọ̀rọ̀ fún pé lọ sí báyìí kó tó bá lóun ní dá lóhùn yóò tún máa kó sínú torí pé ìyàwó wà nípò ẹni tá à ń kọ́ńtró ó dàgẹ́ bíi pé tó lórí bá sẹ́ni olórí wa nísìnyí wọn tí ó wá pa á láṣẹ pé ká lọ sí kíni káwá láàánú iṣẹ́ torí pé wọn ti à ó tún fi ìyà kún ìyà ni tó lórí bá ń sẹ̀ kì í sì wọ lẹ́yìn lọ́sìn kíni lọ́ọ́ bá wí ètè ń se yẹn ó sàn sí àfọ̀nì kí ó tó wá máa fi dáhùn nǹkan bíi torí pé bóyá ń sẹ̀yẹ tó bá ti lọ ọbẹ̀ ọbẹ̀ kọjá làlẹ́ lọ́rọ̀ rẹ̀ wọ́n làbẹ́ kó ọwọ́ líle mú kí yóò sẹlẹ̀ láti bẹ̀. aburú tó máa pọ̀ sí ni lọ́bi jẹ́ pé ìyàwó yẹn tó kù tí ó fi kọ́ ni pé tó bá lè sọ fọ́kọ rẹ̀ kọ́ sọ fún tí ọba wa lè sọ kò lè fi agbára kó fi kọ̀ntró nǹkan yẹn o kọ́ wa ni pé òun òun òun òun yẹn lódì kọ́ mọ̀ sí bẹ́ẹ̀ nítorí ìsinmi bí kọ́ máa fi ọkàn kọ́mọ fi kọ ìbàjẹ́ yìí ó ti yẹn sìn tó bá bẹ̀rù sọ́jọ́ bá ti lọ kọ́mọ lòun fẹ́ fi agbára sí torí pé tí ó tún padà di ti ẹyẹ jáde yóò ju ti ó fẹ́ kọ yẹn lọ tọkọ bá rẹ sí ó tún ẹ̀kọ́ ní dá lóhùn tọkọ bá bá sọ̀rọ̀ tó sì níbi èsì rẹ̀ lásìkò tí ò mọtí torí pé wájú mọtí tó bá mọtí lónìí kò ní mú ó lè mọ́ mu lọ́la àwọn alẹ́ òní bá sọ láàárọ̀ ọjọ́ mẹ́ta ó túbọ̀ tó padà tó máa kó sínú ẹ̀sẹ̀ mi kí àwọn ọmọ ṣe bẹ́ẹ̀ fún ọkọ kọ́mọ́ ti pín nǹkan mẹ́kànlá jáde láti bẹ̀ àmọ́ kọ́ lè ṣerú bẹ́ẹ̀ fún ìyàwó torí pé ọkọ ni aláṣẹ lọ́jẹ́ olóríṣi lọ́jẹ́ so òun lè fi agbára ó lè fi kọ irú wà bàjẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ àmọ́ ìyàwó lè fi agbára àti ìṣe lójú méjèèjì kó ló fẹ́ fi kọ ìwà kan fún ọkọ rẹ̀ kó bá sọ̀rọ̀ tí ó fi gbọ́ tí ó bá dẹ̀ gbọ́ kọ́ máa bẹ lọ́wọ́ bá fún kó sì máa fi ọkọ̀ kan ìbàjẹ́ yẹn wọ́n la ọ̀tá ara ààlà. ìbéèrè mi nípa irun kan ìyá àpapọ̀ orí hàn wá ní wọ́n máa ti ní irun kan tó wá sọ pé àdìsí gbogbo ọdún tiẹ̀ sọ pé kẹ́ máa ṣe kẹ́ máa fi irun kalẹ̀ ìyàpá àkànṣe tó sọ pé àwọn náà máa ti ní irun kan wá béèrè pé àdìsí gbogbo ọdún kẹ́ máa fi irun kalẹ̀ kí wọn fún ní àdìsàn náà sọ pé júùtù ṣàwárí bàwárí pẹ̀lú àkọọ́lẹ̀ ìmọ̀ ìtàwọ́ sọ pé ṣebí àwọn ẹlẹ́bọ ìlú mọ́kà ni àwọn bí ń sọ pé kán wá kọ́ ya pa ṣé àwọn ẹlẹ́bọ tìtì náà ṣe àwọn náà ń ṣe nǹkan tí àwọn ẹlẹ́bọ ìgbà yẹn ń ṣe ni àti pé dáàbò ni èèyàn lè fún ẹni tó ń kírun fẹ́ pé èèyàn fi ní gba wájú rẹ̀ kọjá. Ah, ẹni tó sọ̀rọ̀ yẹn kọ̀mọ́dé ń sọ bí ti ń sọ̀rọ̀ fẹ́ kọmọtí sọ ní sọ ọ̀rọ̀ uh, fẹ́nu kánábì bá ní pé wàhálì fòlùmùsìlìkì ẹ̀yà pa àwọn ẹlẹ́bọ sí ànábì sọ fún pé wàhálì fòlùmùsìlìkì máka kánábì sọ báwọn sọ́dọ̀ pé wàhálì fòlùmùsìlìkì máka kánábì sọ báwọn ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ kò ní ẹ̀yà gíga rẹ̀ fèrè máka ó ní ẹ̀yà pa àwọn ìfèrè ni ó túmọ̀ sí pé gbogbo ògèfè nílà mẹ́mi ń bá mi ali tọrọ alẹ yẹn ali sèkìrọ kuni ní gbogbo ògèfè nílà mẹ́mi ń bá mi kò yẹn rí ẹ̀ báàgì fèrè lẹ àwọn ni èéfínú mọ́lẹ̀ àwọn yẹ̀wúdí àti nàṣọ́ra àwọn ni wọ́n bá tọ́bàdì èéfínú mọ́lẹ̀ wọ́n ó sì kẹ́ni wọ́n ó fi ìtúbọ̀ mú ẹ náà lẹ̀ yẹn ni pé ìtúbọ̀ mú wọn wọ́n fi ilẹ̀ tí ó tóbi wọ́n máa fi so torí ẹ̀ anábìyẹn àyàpá wọn ni wani. ó ti yẹ àti túbọ̀ mú àti irun gbàgbọ́ pé lọ́wọ́ ṣẹ́gi wọn ò fi ilẹ̀ mọ́ torí ya pàwọn náà ni wọ́n fi dá àmọ̀ pé mùsùlùmí ni wá tí a yóò fi parẹ́ kẹfìrí ni kẹfìrí yóò máa jẹ nígbà ti yà lọ́tọ̀ọ̀tọ̀ yẹn àwọn kíni àlèyá ní ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn sọ ọ̀rọ̀ fẹ́nu ní ló sọ ọlọ́ta náà. ẹni tí kírun lọ sọ ni láàrin ibi tí ó wà síbi tí ó forí kalẹ̀ sí ó ti yé láàrin ibi tí ó wà síbi tí ó kéré kalẹ̀ àbí ibi tó ju lọ díẹ̀ ó ti yé tába ti wá àwọn ìgbẹ́hún mẹ́ta láàrin ibi tó wà síbi tí láàrin ibi tó wà sí iwájú rẹ̀ àbáwọn ìgbẹ́hún mẹ́ta ó ti yé nísìnyí so lẹ́yìn rẹ̀ àlefi fúnni gáàbù tí ìrújúbọ mẹ́mẹ́ ká jìnnà sí ìbáyìí lọ lápẹ̀gbẹ́ tí ẹ bá wà bí irú ìbáyìí tó dóbi tí mo dó sí tí ẹ bá kọjá mẹ́ ọ̀ kọjá má ju rẹ̀ ó ti yé nísìnyí téèyàn kọjá níbi yẹn kan kọjá ní iwájú rẹ̀ so ìyẹn nísìnyí kò ní ojú náà bí ó sì lè kọ́ mọ́ wọ́n lọ ọ̀tá ààlà ààlà. tó bá ń kírun kọjá bóyá ẹni tó bá wá sún tó lè wọ̀n wájú àwọn èèyàn ti gbà yé ti blọọkù ṣé ẹ̀ máa yẹ̀ tẹ̀ lọ sí ẹ̀yìn àbí ẹ̀ máa gba wájú àwọn tó ń kírun ní abájá lọ sí àbí pé yàn láti máa àwọn ni pé nípìnlẹ̀ gan tó bá jẹ́ pé mọ́mù lọ́ba léde wa àwọn tí wọ́n jérò lẹ́yìn ìmáàmù ìmáàmù ti jẹ́ sutura fún wọn àwọn tẹ́jọ́rò lẹ́yìn ìmáàmù yẹn àlègbàájú wọn kọjá ìmáàmù nìkan la àlègbàájú rẹ̀ kọjá nígbà tí kálukú ọ̀daràn kí tí kálukú bá dànù kíní sí ni bó kálukú lè rìn báyìí rẹ̀ kọjá àmọ́ láti wà lẹ́yìn mọ́mú ìpìlẹ̀ ni pé ẹ̀yìn mọ́mú àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ẹ̀lì gbà wájú wọn ẹ̀lì gbà wájú wọn kọjá tí ìyẹn wá sọ náà ó túmọ̀ sí pé kíni ẹ̀ gbà wájú wọn kọjá náà nìyẹn irú ẹ̀ ó ṣẹlẹ̀ yá àwọn sọ̀hábà bẹ́ẹ̀ tí kan náà sọ̀hábà tí ó nígbà tí òun dé láti rí nǹkan ọkùnrin kò sì yé òun sì fẹ́ bọ́fẹ́ lọ sàlọ́ àwọn ọlọ́sìn kìnnìkan ó ṣàgbọ́jú àwọn sàábà yòókù tí wọ́n tó lẹ́yìn anagba muhammad kọjá kọ́lẹ́sẹ́ nìkan tí ó sọ̀rọ̀ sóhun tó lóhun ṣe mistake so túmọ̀ sí pé nǹkan yẹn kó ṣe rí láyé ṣe ọlọ́run ọba nìyẹn sọlọ bá wà lẹ́wọ̀ sọlá náà. lábẹ́ ẹ̀ eh, pẹ́sítọ̀ tó bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ yìí nípa ṣé wọ́n lè fi ọtí wọ́n fi ṣe ìwòsàn sí yàrá ẹ̀sùn pé yíyan rẹ̀ sí ara yẹn ní kéèyàn ń mú o fi sòwòsàn ń kọ́ o ẹ̀yìn o. nípa pé ṣé kí la máa sọ nípa àwọn èso tó máa ń fi àwọn ẹ̀fí àwọn ti àkọ́wọ́ sí ṣé ìyẹn lè dà wọ́n yẹn náà. ẹ̀yìn lè lo àmọ́ kí mùsùlùmí ní táwọn bá sọ ni pé tí wọ́n bá fi akọwọ́ pírísàfù kìnnì kan tọkàn ara wà níbẹ̀ níwọ̀nba tí èsì pé òun lọ jẹ́ tọ́pọ̀ jù tàbí pírísàfù rẹ̀ kí mùsùlùmí ọmọ sí ni àmọ́ táwọn àwọn kan tí wọ́n ṣe tó fi pírísàfù kankan lópin bàtọ́ bá yá sí pé ní kò ní sí akọwọ́ ní ààrẹ yẹn ni pé a lè rí tèsì rẹ̀ ní inú ẹ̀ sọ ti yé nísìnyí a lè lo nǹkan yẹn gbèlè tàtìgbé yọ apá yẹn torí pípa yẹn náà lọ sọ di akọ lápèjúwe ní sọgbà àbàrán mi sakọ tí ọba apá yẹn yọ ọmọ jẹdájọ ntọmọ tó bá di kọpá yẹn ló di kíni ó ti di akọrọ nìyẹn jọ yẹn ló tó déwọ ẹgbọn mi yẹn nìsí jọ yẹn ló tó di èèwọ torí àwa là nílọ má kọ́ ọ́ ká fi pírísàfù kankan pọ̀tọ́ má fi pírísàfù kínní kan.

bí haram ọ ti yé fawọ halal níjọba tí wàá pààyàn ó ti di kíni ó ti di halal yìí sọ ti yẹ lẹsìn káwọn ọmọ lọ fúlé káwọn fi pèsàfù ọ̀tọ́ máa fi pèsàfù ẹ̀ sáwọn lè lò á lè lò sọ ti yẹ báyìí nìsín so wàllu ta'ala a'lam so. nípa ọ̀rọ̀ tí wọ́n gbé sínú ẹnì kan tí mo sọ yẹn mo sì rántí àwọn kan lórí ẹ̀ nísìnyí pé àwọn afáàmú àwọn ewu kan wá tó wá tibẹ̀ jáde so nípa ni wọ́n máa gbé ọmọ sínú ẹlòmíì kó ti yẹn ní sọ̀bọ̀ mi náà ti dáadáa ni òjò fẹ́ sọ̀rọ̀ lélẹ̀ sọ̀rọ̀ láta dáadáa. náà ó ní àdéhùn kan tí a máa ń ká gbà kan nípa ọ̀rọ̀ ọtí náà ni pé kúlò máa asgarọ̀ kẹfíìrù ọ̀kọ̀lélù àárọ̀ tó wọ́n báwo ni àdéhùn pé tí púpọ̀ ẹ bá ti máa pààyàn kékeré ẹ̀ gan àárọ̀. àgbọ̀yé àdéhùn yìí gẹ́gẹ́ bí kan nínú àwọn àbá àti ṣàlàyé ẹ̀ nípa pé n tó máa ń pààyàn tí púpọ̀ rẹ̀ bá ń pààyàn jẹ́ kéré ló ṣe kíni ni ó pààyàn nìyẹn lábẹ́yìí wí ní sìn àti mọ̀pọ́tì yìí ọtí ni kíní yìí tó máa pààyàn tọ́ba mú dáa tọ́ba mú díẹ̀ tọ́ba mú púpọ̀ rẹ̀ ó ti yẹ ní yóò ṣe kíni yóò pọ̀ ọ́ so kọ́ra díẹ̀ náà mo mu díẹ̀ òde segin ni kò ní pa mí so tó jẹ́ pé púpọ̀ kékeré náà ló padà di púpọ̀ ọ̀ gbọ́dọ̀ súnmọ́ bẹ́ẹ̀ torí pé kékeré yẹn náà ló padà di kékeré ní padà di púpọ̀ ọ̀ gbọ́dọ̀ súnmọ́ bẹ́ẹ̀ kékeré yẹn náà ti di kékeré ó ti di èèwọ̀ sòlóbìjáde ìpìlẹ̀ ni pé ọtí ni pé má súnmọ́ rárá má súnmọ́ rárá but pípa nìyẹn tó bá mú sòkò fi sí ara níbi tó légbò tọ́lá fi pa orí egbò yẹn kì í sí kó gbé mu dípò táwọn ẹ̀mí kìnnì kò lè pọ́ tó bá fi sára láyéláyé kò lè dé kìnnì pọ̀tẹ́ni tó bá mu tó bá mu pípọ̀ yọ pọ̀ tó bá mu kékeré náà yọ gbàrà lílè sí púpọ̀ ọjọ́ kan tòun ó sì ń wá ẹ̀rẹ́dẹ́ lọ́sọ̀ kìnnì wọ́n tó mú mi kí á kà mú méjì ó mú jù bẹ́ẹ̀ lọ tó bá ti ní ibi ṣùgbọ́n wò lè mú nípìnlẹ̀ so eléyìí ní sọ̀kọ̀ bẹ́ẹ̀ bí síbi kì í ṣe pé wàá kan lọ lò ó tí ò bá sí way out mọ́ ju kínní yẹn lọ ẹ gbọ́ mi yé ju kínní yẹn lọ èèyàn máa lò sọ̀rọ̀ àwọn afáàsọ̀ lélẹ̀ dáadáa wọ́n ti wọ́n láti dùn náà àwọn afáàsọ̀ sọ ni sheikh hussein rahimah ọ̀lọ́ àwọn afáàsọ̀ lélẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sì kún gan jíjà ní orí iṣu yẹn. Ata hadith yìí náà wọ́n sọ̀rọ̀ ní orí ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n lọ́wọ́ tààlà ààrẹ. ìwé ìdílé ni pé ẹjọ́ mo bẹ́ẹ̀ kẹ́ bá a ṣàlàyé pé gbígbé wíyá ewu wúlò wà níbi kí ọmọ kékeré ó máa rí igi ẹgbẹ́ màmá rẹ̀ ẹgbẹ́ bàbá rẹ̀ ó máa rí fi bíyá dáadáa olóde ẹ̀ tó wà bẹ́ẹ̀ ọmọ kékeré máa pọ́n ẹgbẹ́ màmá rẹ̀ àbí yàtọ̀ sí màmá rẹ̀ àti bàbá rẹ̀ kó máa fún wọn lé dáadáa wò ládàá tó wà. ìyẹn lè yẹn ní sọ fún ìrànwọ́ kọ́lẹ̀ ní díẹ̀ gẹ́gẹ́ àbáyọ̀ náà ẹgbẹ́ bọ̀dá rẹ̀ lọ́ba ti bu tó wọ́n ní ọ̀lẹ́gbọ̀nlé náà bàbá lẹ́gbọ̀nlé ni òní máa so bàbá ìdí ń pa fún bàbá náà abàlẹ́ ló ń bú ntọ́wọ́n àná ẹ̀sìn mu wọn ni máa kan nílé àwọn bàbá rẹ bàbá kankan máa gún wa àgbàdo náà ní wáyé bàbá rẹ bá yọ lójú ní oníṣẹ́kẹ́ni máa ń bá wọn bàbá torí ẹni pé yòókì ń bú bàbá ní bàbá ó túnmọ̀ kí bàbá wọn gún oníṣẹ́kẹ́ni kan jọ wá lójú sòyìn bọ̀rọ̀ jìnnà sí tó bá dẹ̀ fún àwọn oníbàbá lé bàbá rẹ náà ó ti yẹ ọlọ́wọ́ ojogun àwọn ó ti yẹ pé maalam yukrimu kabirana walam yarham sọ̀gírana walam yóò àti akọ àlímìnà òjíṣẹ́ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ẹni tí ọba pọ́n àgbàlagbà wálé tí ó sì sàánú ọmọ kékeré tí ó sì fún onímọ̀ ní ẹ̀tọ́ rẹ̀ anabi ni falẹ isamin na kosigini kosini na wa so àwọn ọba parapalẹ ni ọba wọn gbalagba si yẹyẹ ọmọ tí ó fún ọ náà si yẹyẹ ń bọ yóò kàn ó sì wọ́n náà ó sì sàkókò kan pátá ọmọ ìkéré kan náà sì kéré tó bàbá àtẹ náà sí ẹyẹ ọ̀tún arẹ́rọ̀ ọmọ yẹn náà so àbíkó jẹ́ pọ́ ọmọ tó jẹ́ pé ó tún ju ọlọ́gàn sọtúrí ẹni pé aburú ni wọ́n á bàbá rẹ̀ sí ẹyẹ wọ́n bàbá rẹ̀ sí ẹyẹ o kọ́mọkẹ́ tó ń sìn yẹn ọgbà ẹ̀sán lọ́dọ̀ ọlọ́ òsì ìdúgbẹ́ni tí ó tó bàbá ni ká máa ṣe tí ò yẹ ká ṣe fún mùsùlùmí sì gbọdọ̀ pọ́n mùsùlùmí lé nínú ẹ̀tọ́ wa ara wa so àgbàlagbà ní ẹ̀tọ́ lọ́dọ̀ ọmọ ike lọ́mọ ike náà ní ẹ̀tọ́ lọ́dọ̀ àgbàlagbà wallahu ta'ala a'lam náà náà. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìjẹ ìjẹ ẹran tó ti kú ìwọ ni nínú ẹ̀sìn wa ní àwọn abatíọ̀ ní sinba yìí tó jẹ́ pé wọ́n máa fa àwọn apá kan ni wọ́n máa pa àwọn ẹran tó ti kú. wọ́n máa pa ẹran tó ti kú wọ́n máa ń pa tó máa ta fáwọn èèyàn tó máa. ó ti kú tó máa pa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọ́n máa ń ta ẹran tó ti kú wọ́n máa wá pin ọjọ́ ẹ pé wọ́n máa sọ di títà ṣá wọ́n máa kún tó máa sọ di títà so táwọn èèyàn dẹ̀ máa rà tó máa jẹ mùsùlùmí wa náà tó rà á so téèyàn wá sọ fún yàn pé ẹ jìnnà sí irú nǹkan báyìí òun pé ibi báyìí òkun wọn ń bẹ̀ dáadáa wọ́n máa ń sábà ń pa ẹran tó ti kú ní abatí ọ̀yìn tí wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ nìyẹn tó wá jẹ́ mùsùlùmí ní ọ̀nà òun wá sọ pé ẹ báwo ni wọ́n ṣe máa dá yàtọ̀ ẹran tó ti kú àdá ẹran tó ti kù mọ̀ wọ́n ní ìyẹn ò lè dá ẹ̀wọ̀n kan nǹkan tó dájú ní pé kò jìnnà sí i fẹ́mi ẹ ṣàṣorí kunkun kò ṣáà bọ̀ báwo ni kí àárín yẹn báwo làárín yẹn sà. alhamdulilah ni pé tí wọ́n bá pa ẹran níbi kan tó a sì bá wọn dájú pé wọn máa ń pẹran níbẹ̀ tó jẹ́ pé ní tọ́hàn sí wa náà ni pé èyí tí wọ́n máa ń pa òun náà ló máa pọ̀ ju èyí tí ó kù lọ ó sì gbọ́dọ̀ rí nù torí pé ọ̀dà lójú pé tó máa ń pẹran fifty bọ̀dá ti bí náà ti lọ rà á sùkátó láàrin oṣù kan a lè mọ́ gbogbo kankan kú ayé ẹ̀kọ́ torí ìdájọ́ pé ìkàtọ́pọ̀ yẹn láfi dájọ́ a nítorí ẹ̀ka máa ní tọ́ àmọ̀ olùdó máa ti pa lójú wa òun láà máa rà èèyàn ní síbáwò sọ islam kì í laru wàhálà yẹn bọ̀ wá lọ́rùn sọtọ́ báyẹn pé ara àwọn kan tí wọ́n jó ní jàǹbá tí wọ́n yẹ ṣe mùsùlùmí gidi tí wọ́n yẹ pé wọ́n máa ń ṣe irú nǹkan báyìí tá a bá rà ní dájú tí wọ́n ṣe yẹn àní àwọn táwọn ti láti dájú rẹ̀ so a fi ìdájọ́ ìtọ́wà aglab tó borí òun láti ṣe kíni láti dájọ́ nǹkan náà so káwọn gbà pé àìsàn eh, ní a máa wá ẹran kan kiri fún àníṣe yìí bẹ́ẹ̀ táwọn rí pé abatí ọ̀tí wọ̀nyí tẹ́ wọ́n ṣe mẹ́nu ẹ̀kọ́ náà ni wọ́n ṣe àwa lè sọ́ra a lè lè sọ fún yàn náà pé kó sọ́ra àmọ́ kejì wà níbi kọ́ mọ́ra lọ́wọ́ wọn ara mọ́ torí kó wọ́n kírù ẹ̀ náà tó ṣẹlẹ̀ káàsùn bí abá tí ọ̀yẹ́ nìkan lọ́wọ́ nínú ìlú àbí lọ́wọ́ aláìgbé wa kọ̀dẹ̀sẹ́lẹ̀ tí wọ́n kó wájú ẹran bẹ̀rẹ̀ náà ń kó aláìgbé wa lọ sọ wá túmọ̀ pé àwọn aláwọ̀ aláwọ̀ aláwọ̀ alọ́bi tó jìnnà jù yẹn lọ òsì torí pé tabara aṣerú ẹ̀ nítorí àwọn ọgọ́rùn-ún wa láti rán lójú méjì bàtà àti màmàdájú tí ó dẹ̀ pé máa ń sábà ṣẹlẹ̀ lójoojúmọ́ wọ́n sì ní wáyé ni ọtí yẹ àńdà ti láwa láti tó àwọn ọmọ ara lọ́rùn tọ́mọdé kó wá gan náà ni wọ́n sì ní wá ní èyí tó pọ̀ jù ní ọ̀jẹ̀ yìí tí wọ́n pa èyí tá a bá ti mọ̀ láàní jẹ ó ti yẹ ní sìn èyí tá a bá ti mọ̀ láàní jẹ àní jẹ so kọ́nà bá kí ó sọ wá ní ibẹ̀ nígbà tó náà bá ní ká máa jẹ ẹran àwọn nàṣọ́ra ọlọ́ni á máa jẹ ẹran àwọn nàṣọ́ra so a ah, nítorí wa ni pé wọ́n lè forúkọ jesus bomi pẹ́ran àmúhà lọ́rọ̀ tí ni a máa jẹ́ ànábì òní àwọn dẹ̀dẹ̀ wọn káàkiri tó máa ti gbé wa ẹ̀jẹ̀ náà ni ànábì òní àwọn dẹ̀dẹ̀ wọn kiri tó máa ti gbé wa ẹ̀jẹ̀ ẹ̀sìn láìsí gbẹ̀tọ́ wá bẹ̀rẹ̀ kan bá àwọn bá ànábì sọ̀rọ̀ lásán la pé àwọn kan náà àwọn tí wọ́n jẹ́ alùkìtà àbọ̀wọ́n gbó ẹ̀rọ wọn bá wọn sáwọn máa jẹ́ àbíká àwọn ọmọ yẹtọ́rọ àwọn ẹ̀sìn ànábì ìjọba ti gbà ẹ̀sìn kí ni ẹ̀sìn bísí láìsí fún àtọ́lọ́ ti ní ẹ máa jẹ ẹran wọn ni. kẹmà wà wà ìjọba wa di fún wa pàmò àwọn bá dárúkọ ọkọ mi sí wọn dárúkọ yíyọ sí náà fi pa ẹhìn ìyẹn lẹsẹ kí lẹmu wọn lọwọ sẹgbọn tá a sọ báyìí nísì torí ẹni pé àní ká dà mọ àmọ tá a bá mọ kì í yín oníkà má sọra àmọ kì í ṣe pé àwa nílẹ àwa kọsí àwọn èèyàn pé torí pa àsìmọ̀ pé kí ní yọ ọ̀kọ́ rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ kan ló lè ṣẹlẹ̀ àwọn tó ń ta súyà nísìnyí àwọn ẹran tó ti kú wọn ti gé ní wọn súyà sáà nítorí ọmọ jẹ súyà mọ wàhálà ládàá lẹ́yìn òtí torí pé once in a while irú ẹ̀ lè ṣẹlẹ̀ once in a while kọ́ àkẹ́bá dá wàhálà kan àti wọ́n ń pẹ́ran bẹ́ẹ̀ once in a while ni ó lè ṣẹlẹ̀ yàrá ẹ̀ wọ́n jẹ súyà alágbájá mọ́ mo rí njó ní ẹran tó ti kú ni wọ́n tà fún lọ́wọ́ ṣe ó ti yé lẹ́sìn so ẹ̀kọ́ fẹ́ dá òkúta lẹ̀ lójú méjèèjì fún ẹni ẹlẹ́ni ọ̀dà kéèyàn sọ̀rọ̀ àyè so wallah ta'ala نعم استاذ lórí lẹ́kṣọ̀ tí ẹ ṣe ní mọ́síkìlẹ̀ kan tó bá jẹ́ pé ìmọ̀mù tó lọ kí wọ́n jọmọ́ àyè àwọn jọmọ́ ọ̀wá bọ́ta bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ kótóbá kí ló máa ṣe ṣó máa ń kírun yẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé èèyàn kan wà tó já sí pé skul ó ti gba islam ọmọ yíbo dẹ̀ tó wá sọ pé tóun bá ti padà sílùú àwọn pé òun kẹrin òkè pé kò dẹ̀ sí ibi tóun ti lè kí pé tó wá dẹ̀ gbọ́kùn gba ìsìláàmù lásán pé oríṣiríṣi nǹkan ni ó lè ṣẹlẹ̀ látara ẹ̀jọ́ kí ni um, um, nǹkan tó lè ṣe. Ah, àkọ́ ni pé ọ̀rọ̀ dábìlì lọ́wọ́ rẹ̀ láàkọ́ ni pé tíjọ́ jimá àtijọ́ éèdè bá papọ̀ sọ́jọ́ kan náà islam gbọ́ aláàyè pé ẹni tó bá ti wá kírun àyíǹdì ó lè má lọ kí irun jimá kó fi kí irun àyílà kó má lọ kí irun jimá kó fi kí irun àyílà islam gba aláyè rẹ bẹ́ẹ̀ but àmọ́ ìmáàmù tó wà mọ́tíláṣí òun tó jẹ́ pé òun ni ìmáàmù òun gbọ́dọ̀ lọ gbé jùmọ̀ dúró fún àǹfààní àwọn tí òsèkẹ́ni tí ò wá kírun aid bóyá torí ìdíkà sí ìdí kejì. fáwọn abẹ́rẹ́ ní sí pé tó bá lọ já pé ní imam ọwọ́ akọ̀rẹ́ rò sọ̀kọ́bọ̀ yẹn ṣe wá sí àwọn àti pé bí ọ̀wádìí ẹ̀rẹ́ rò yóò lè ṣẹlẹ̀ náà yóò láwọn èèyàn kan ó ti yé irú ò lè ṣẹlẹ̀ ẹ̀kọ́ adánù sọ ìbéèrè tí ó lè ṣẹlẹ̀ náà ayé mi kò láwọn lò tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé bó wà ìdájọ́ wo ni ó pè lọ fún rẹ̀ ṣèbí ládàá ni ó pè lọ làyẹn náà wọn àti ọ̀rẹ́ àdàkọ́ yẹn wọn kí nǹkan wọn kíra ló sì máa gbọ́ kútúbà sọkọba àwọn ẹ̀jẹ̀ yìí sọwọ́ yóò báyìí nísìn kọba àwọn ẹ̀jẹ̀ kíláà dáná máa gbọ́ kútúbà so àwọn ìjà àwọn obìnrin kan bá sì wà ní àwọn obìnrin tí ọ̀rọ̀ sí kí ń kó káwọn obìnrin náà gbọ́ kútúbà rẹ̀ so àwọn ẹ̀ náà ni kò sí ti ń bẹ́ wọ́n láta ara náà ah, ọmọ ibo tí irú báyìí ṣẹlẹ̀ sí wọ́n lé bóòlù ṣe ẹ̀kọ́ ṣe ó sì mọ̀ pé tó bá kọ́ lùlù wàhálà wọ́n lè pìtínà àwọn débi pé kí àṣìyàn gálẹ̀ bọ́ mọ́ wọn lọ́wọ́ kọ́mọ̀ wulẹ̀ lọ́lé wọn kọ́mọ kọ́ọ̀lù wọn ó ti yẹ kọ́dẹ̀ máa ṣáàdì owó sí wọn. tọ́ba gbọ́dọ̀ dé. tọ́ba gbọ́dọ̀ dé àní kọ́mọ̀ wulẹ̀ lọ́lú wọn sẹ́ wọ́n wọn lẹ́sìn ọlọ́run ọba sì níbẹ̀ ó ti yẹ òun ò dẹ̀ lágbára àti gbé wàhálà yẹn mara kọ́mọ lọ kọ́mọ sẹ́ndì owó sí wọn fẹ́sùn kọ́ọ̀lù wọn wọ́n sì rẹ̀ wálé àìmọ́bìnú ah, mi lè tí lè wálé tí lè wálé àmọ́ ìmọ̀ ìwò tó ti tó ti dẹ́kọ̀dé rè yorùbá kan dẹ́kọ̀dé rè kátó alóhùn kátó lọ́mọ yíbo torí ẹ̀kọ́ nídìí pé kọ́mọ ò lè lọ lé sọ́ńtò lè ṣe ni ẹ̀ tó bá torí kí wọ́n lè pààrọ̀ wọ́n sì lè lu nílùú tó yẹ pé gan láyé rẹ̀ kò tó ní kò ní mọ̀nà bí islam wà kó jòkó sí ibi tí bá ti gba ẹ̀sìn yẹn kọ́ wọn sí ẹ̀sìn rẹ̀ lọ ní ibẹ̀ so bí ó ṣe tọ́ nìyẹn wọ́n là tààrà. àwọn ìdájọ́ àwọn alálàájì àtàláìlájà tó ń pín wọ́n ṣe ní mẹ́ta tó wá tó jọ wá jẹ́ pé ní mẹ́ta yẹn wọ́n sin wọ́n pẹ̀lú ẹ̀ kí ní ìdájọ́ wọn pẹ̀lú ọlọ́run bá ìdájọ́ kan yàtọ̀ sí pé ẹyin mẹ́kà tí wọ́n ṣe ká ní wọ́n ṣe nítorí fáàrí wọn alẹ́kọ̀ọ́ lè bàbá alájì ni wá alájà ni wá ó ti yé wọ́n ti ba mẹ́kà wọn jẹ́ wọ́n ṣe kíni wọn ò ní ládàá hajj ẹ̀sán wọn kan nù mo rò pé tẹ́wọ́n á ṣe pẹ̀lú wọn tọ́ba yẹ kó àwọn anábàlà sọ́lẹ̀ pé ẹ̀sìn mi pẹ̀lú ẹ̀sìn mi pẹ̀lú eyín náà ni mo fẹ́ gbé lọ ní o lọ́sí yẹ wọ́n lẹ́sẹ̀ àwọn tí wọ́n sin náà lẹ́sẹ̀ torí pé nínú ẹ̀sìn ni pé tí ẹ bá ṣe ìdájọ́ ẹ bá ṣe àsọ́lẹ̀ kalẹ̀ tí ọba bá mu á yí padà lẹ́yìn náà bá àsọ́lẹ̀ burúkú yẹn náà wá ní ẹgbàá wọlé ẹ wá lu àsọ́lẹ̀ burúkú yẹn ẹ jọ lẹ́sẹ̀ náà. bọ̀wọ́ gánàkùn sàsọ́lẹ̀ kalẹ̀ èyí tẹ̀ ń owó mọ́ ẹni tó kú ẹ̀yin torí owó ló fóònù torí pé eyín owó ni abẹ́rẹ́ owó ni o sọ̀bẹ́ góòdì ni ọwọ́n o ó sì ní tọ́ wọ́ọ̀tì at least ó kéré lẹ́yìn ẹ̀ tọ́wọ́ awé ẹ̀ bí ó sì tó bẹ́ẹ̀ kó owó ni so torí ẹ̀ wọn gbọ́dọ̀ sí í mà wọn gbọ́dọ̀ sí kí ni wọn gbọ́dọ̀ sí í mà náà ṣé àwọn lè lóyún mẹ́kà lálẹ́ ẹ̀sìn pa abẹ́ fi ṣe fáàrí pa lọ sí mẹ́kà àkàtàdé ní bẹ́ẹ̀ lò lásìkò tó wù wá àkàtàdé ní lò láti pa abẹ́ fi ṣe fáàrí mẹ́kà o ó ti yé ìyẹn kan lè sọra ni àmọ́ àbídájọ́ lọ́fẹ́ mú àyè mọ́ sí wẹ́ o sáà lè lóyún mẹ́kà àbí àwọn ìgbóyè mẹ́ka àṣà abdullahi sáwọlẹ̀ lóye gold ọlẹ̀ lóye gold sáwọlẹ̀ alìló kọ́kọ́ gómìnà òbí sẹ̀sọ́ private dáwọ́ sẹ̀sọ́ láwùjọ wọn ni wọ́n ti yé ní tọkọ rẹ̀ ó sì fi gba tiẹ̀ ó lè lo kófì eyín gold sí eyín ó ti yé so àmọ́ wáyé kó wá jẹ́ pé maka ni wọn fẹ́ so ma tàdẹ̀tì ibi tá a fi sọ̀rọ̀ fún yìí o kò sẹ́ni tó rí lẹ́yìn rẹ̀ lónìí àtúnṣe alájà àti oṣù alájà rí alájà alájà ó ti yẹ ni wọn fi ń pè torí ìrújú yẹn ni a fi ní pé wọn bá àwọn láwùjọ yìí gan jìnnà sí wọn lè yẹn lọ́wọ́ fi ṣe ẹ̀sọ́ ẹ̀kejì ní káló tó tún wá lọ sí àjùrí okó bára rẹ̀ kò sẹ́ni tí wọ́n yẹ pé torí ẹ̀sọ́ kan lọ sí kíni lóbi ṣe kí wọn kàbẹ́ ṣe lásán lọ kàbẹ́ ṣe fọkọ mi lọ́kọ̀ wù mí ni kí mi ṣe sọ ọlọ́run ṣe góòdù ní ẹ̀tọ́ fún àwọn obìnrin so kò sẹ́ni tí wọ́n gbọ́ yóò lọ bẹ́ẹ̀ ní ọlọ́run náà ti ń rí wọn náà èyí mọ́ka yẹn náà wọ́n fi máa dá lóko rẹ̀ mọ́ o ti gba pamọ́ ti lẹ́yìn lẹ́yìn mo ti máa lọ mọ́ka ìlú rẹ̀ náà tó wọn tó máa ti mọ lọ sí mọ́ka lára ajẹ́ lọ dínkù díẹ̀díẹ̀ bó ti bó ti gba aládàá yẹn síwájú àmọ́tálẹ̀ yẹn bá ti ń dáná so dáadáa ó tún wọn gẹ̀ẹ́ dára àwọn táwọn ilẹ̀ bá ń bàjẹ́ náà ó lè máa sábà bí kí kí nǹkan kan máa ṣẹlẹ̀ sí ọ mo rò pé apá pẹ̀lú tí mo sọ yẹn torí ẹni pé tá a bá lò tó ẹgbẹ́ wọn lò nù lù wa tó sì bí wọ́n ti mọ̀ pé ìyá ẹ̀yin mọ́kà ni ìlú mi bẹ tí wọ́n mọ̀ ọmọ àwọn abẹ́rẹ́ láyé tí wọ́n mọ̀ pé ẹ̀yin mọ́kà ni ara kẹ́nìkan wá ló kàwé ló lẹ́sọ̀ fún ọkọ̀ àní mu. ìyẹn jẹ́ abala kan àwọn ẹlẹ́ẹ̀kejì ni pé ọkùnrin ò gbọ́dọ̀ lórí góòdì kò sì gbọ́dọ̀ lo nǹkan góòdì ó ti yẹ kò gbọ́dọ̀ lo nǹkan góòdì àmọ́ lè lo nǹkan tó jẹ́ sliver ọkùnrin lè so ọ̀tọ̀ ní ìdájọ́ ọ̀tọ̀ ní ìdájọ́ kó ó tún wá lo góòdì so aburú nìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí òbí sí ọlọ́run bá sọ pé. Ah, góòdì yìí wòhílà nnisáyé ummati wọ́n ṣe lẹ́tọ̀ fún àwọn ọkùnrin nínú àwọn obìnrin nínú ìjọ mi ó ti yé wàhúrì màálà rìjálìhà wọ́n sì ṣe léèwọ̀ fáwọn ọkùnrin ìjọ mi anábì lọ sọ bẹ́ẹ̀ torí àná pé ọkùnrin ìwọ ni kólógó wá ọkùnrin ọkùnrin yìí wọ́n kà góòdì sẹ́nu yẹn ọ̀rọ̀ méjì ni wọ́n dá fúnra wọn wọ́n ń ba ájì wọn jẹ́ pẹ̀lú fáàrí àti kárìmí wọ́n tún ń gba ìṣe pé wọ́n ń lo kan góòdì àwọn tóbìnrin ọ̀ràn kan ní tiẹ̀ so ọlọ tààlà àlàm. lábẹ́ ájì yẹn sà mo gbọ́ tí àpapọ̀ sọ pé pípe ẹni tó bá lọ mẹ́ka lálàjì bí a tó bá dé kéèyàn pé lálàjì lálàjì àgbébídé àná. bíbí àná lóòótọ́ kápẹ́yìn lára ayé àlájá kò sí láyé ànábì àmọ́ ti fẹ́ di bíi nickname lónìí ó ti fẹ́ di kí ni bíi nickname tí ọ̀fẹ́ ní ìtumọ̀ mọ́ a lè sá fún ká máa pèyàn bẹ́ẹ̀ o àmọ́ tá a bá pèyàn bẹ́ẹ̀ kò tí ì burú jù ọ ti yé tóró ti fẹ́ di bíi nickname ẹ̀gbọ́n mi yé báyìí nísìnyí ẹni tó bá rẹ̀ ti jẹ́ síwájú tẹ́lẹ̀ ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ dé ìwọ ni o ṣe wọ́n ti máa pè ọ́ ní alájà alájà kọ́ńbà wa di bìdíà ó ti yẹ àmọ́ wọn lọ́dún ní kí wọ́n ti sọ́ di ó ti sọ́ di orúkọ tuntun tọ́jú tó fi mọ́ náà nù irú yìí o a máa pè mí bá bi ìkìbá nígbà fi mú ìwà nípa ẹni yẹn ó ti yé nísìn so tábàlẹ̀ sá fún òun ló fi ń dáa jù tábàlẹ̀ sá fún òun ló fi ń dáa jù àmọ́ torí pé ó ti fẹ́ di nǹkan bíi tí wọn ò àsìkò tá máa ń lò jù lásìkò tẹ́ hajj ó ti yé àsìkò tẹ́ ẹ máa ni tí ẹ máa bẹ ní hajj tó bá ti délé kò sí tọ́jọ́ anábì kan alhaji muhammad wọn ò sì pàrọ̀ abúlákìlì ní alhaji muhammad àbájáde máa bẹ láàjì wọn lè lò torí pé ìtumọ̀ rẹ̀ ní pẹ́ni tó wà bẹ́lẹ̀ ọlọ́run bọ̀ tó bá ti mórúkọ rẹ tó bá mórúkọ rẹ kò nídìí kó lò tó bá mórúkọ rẹ wọ́n ní ìwọ tó wá bẹ́lẹ́ ọlọ́run bá wò ó pè ọbẹ̀ ó ti yé láti wọ́n sọ pé ọmọ yìí ọ̀rọ̀ká gbọ́ yìí wà tó bí àwọn èèyàn ti jẹ́ nìyẹn torí àti pé irú báyìí kò ní burú àbáwá sẹ́kọ̀ nasdaq albani rahimahullah bàbá àwọn máa ń pè ní alhaj nuh wàbí alhaji kìnnìkan náà mọ̀ wọn tó ti yé tí a bá ṣe kàbá ní ẹwà fẹ́ da àbá yẹn pé orúkọ tó gbajúmọ̀ ní lọ́sí gíní ni màá fi dà wọ́n pé àti pé alẹ́ wa muhammad sallallahu alayhi wa sallam ó ní alànàbí yìí là kẹ́dẹ̀ anabuna abdulmutali èmi ni anabi fara o ìjà anabi mi èsì sẹ́rọ ọmọ abdulmutali mi ni mi ká dẹ̀ yẹn ní ká ṣe ìjẹ́ ká ṣe pé fún ẹnìkan nínú ẹ̀dọ́ ọlọ́run ọba èèwọ̀ ni ṣíríkù gan ni ó ti yẹ nísìn aráàmù ńláńlá ni so ọlọ́fíìlẹ̀ ṣe ẹrú pé lágbájá òun ní ràn ṣe àbóhun ní ṣe báyìí fún ọ so tó lè sọ̀rọ̀ àdí kúfúrú tó lè tó lè tó lè tún kúfúrú wá fún yẹn àmọ́ abdulmutalibu nísìn ẹrú abdulmutalibu ó ti yẹ nísìn ntọ́lágbára ni kófòrò lákàní haramu ni torí ẹni pé anabi wa máa ń wí torí kó ti di máàlì sí ara ẹni yẹn kí a ṣe tuntun kọ́mú tuntun míì wá òun ni anabi ò lè ṣe amẹ́tẹ́kọ́tà tó fi máa kiri nu tọ́ àgbàlá mu bẹ́ẹ̀ torí ẹni pé ẹni tó bá fi máa kiri bẹ́ẹ̀ ọ́ dáa ẹlòmíràn ní ìṣòro náà ní dára bọ̀ rẹ̀ lọ́rùn ọ̀tọ̀ ọlọ́kọ̀ọ́ta fi mọ̀ tẹ́lẹ̀ ẹjọ́ tó wà láàjì báyìí ti dẹ́ ẹ máa pè mí láàjì. kini yẹn ní gan jai so yóò wọn adi wọn kọ́ra àti alájì máa ní ara kọ́dá tó èmi máa ń sá fún kíní yẹn àtẹ̀ntọ́jú dáàdì mi mo ṣẹ̀ṣẹ̀ ń wọn ti di mi sọ mi o ní pe wọ́n ìsíniwọ̀n ẹ̀sẹ̀ ń tìwọ̀n mo ti fẹ́ di pé gbogbo ayé ti àwọn tí wọ́n súnmọ́ wọn àwọn ẹran tí wọ́n fẹ́ pè wọ́n nìyẹn tó ti yé tí mo dẹ̀ tó wá rí pé ẹni tó jẹ́ ẹni tó já boro wọn ni aláàjì láti fi ń pè wọn láti gbà tí ó ti yí wa gan a sì tẹ̀ máa la wọ́n ti wá lọ́dún tó wá tẹ̀tí wọn náà mọ́ wọn la lásìkò táwọn náà lọ so mo ẹ̀sẹ̀ tó jẹ́ ìgbọ́dọ̀ àfihàn jìnnà sí ìwọ́n tó bá rẹ̀ sí lọ́wọ́ àjùmọ́ nìkan ní kò gbọ́dọ̀ àjù wọ́n ti pè yarí wọn lọ́wọ́ irun náà dáadáa wọn sọsì so má yàrá jì sì má jẹ àlàjà fún olólórí jù fún ọ ó sì máa ńgbà àwọn ti kọ́ lálàjì náà ọ̀gbẹ́ ọ̀gbẹ́ lálàjì ọ̀kan mo ti lọ́lé olúwa ọ̀kan mo ti lọ́lé olúwa láti pé ẹlòmí ò rí bẹ́ẹ̀ yóò tún máa rí nígbà mi ah, kí àwọn ọkùnrin lálàjì wọn náà tún wá sọ pé sí mo ti láàjì lọ́sí gbogbo ẹ̀rọ ọ̀rọ̀ mu yẹn kọ́ lọ́kọ̀ sọ wá mẹ́rin ọ̀là ọ̀tá àlọ́ àlọ́ téèyàn bá ṣe òkú jẹ́ pé wọ́n wẹ òkú yẹn ó jẹ́ mùsùlùmí wọ́n wá síbẹ̀ tí ọkí ní ìdí àtúntò àwọn àwọn tó fi òkú yẹn. sọ́wọ́n mọ̀mọ́ ẹ̀. tó o bá ti mọ̀ ọ́ mọ̀ tó ẹ kó bá lédi kan ni àbí wọ́n gbàgbé kò sí tí ó ṣẹlẹ̀ tó bá kó bá nídìí kan ni alála ni wọn mọ tó bá kó bá nídìí kan ni wọn lẹ́sẹ̀ bọ̀ tó bá kó bá nídìí tí wọn máa máa ṣe bẹ́ẹ̀ ni ẹlẹ́sẹ̀ ni wọn ó ti yé nísì ẹlẹ́sẹ̀ ni wọn ẹlẹ́sẹ̀ ni nínú àwọn ọmọ ìjìyà lọ́nà wọn fi jẹ ẹlẹ́sẹ̀ ni ẹlẹ́wàá ìjìyà lọ́nà wọn lọ́wọ́ jẹ yà náà torí pé fárúdù kìfáyà ni ká wẹ òkú tó ti yé nísì táwọn mùsùlùmí àwọn aláìpẹ́ táwọn aláìpẹ́ ti wẹ̀ kálukú wọn lọ́jọ́ ìfẹ́ ẹsẹ̀ sọ́dọ̀ yìí bá sọ kò jù bá wọn nàlọ́ ọlọ́ tààlà. àwọn obìnrin náà lókè àtàwọn níbi ìbéèrè lọ́dọ̀ àwọn obìnrin. aleykum salaam. ọtí wọn pé wọn ti fẹ́ kú. ọdọgbọn sí wọn ní ẹni tí ó ní àrùn ẹ̀bólà lára tọ ó ti gba ìwé ọjọ́ òkú rẹ̀ náà nù abí lẹ́yìn tó súnmọ́ jù lọ ẹ̀rọ tó yá gbàgbé kádàrá o ẹni tó bá ní ẹ̀bólà ó ti gba sàtífíkẹ́tì ọjọ́ òkú rẹ̀ lẹ́yìn tó súnmọ́ jù lọ àmọ́ sọ pé ninety percent ó súnmọ́ kọ́rí bẹ́ẹ̀ àwọn agbọ̀dọ̀ gbà lójú méjèèjì náà pé wọ́n gbà lójú méjèèjì òun fi kúfúrú sí nínú ó ti yé so tọ́ èyí tó súnmọ́ jùlọ yẹn pé ó súnmọ́ kó bá gbà ẹ́ lọ́wọ́ lóun gba islam irú tuntun báwọn ọlọ́wọ̀n ní gbà ètò ọ̀hún jùlọ ọlọ́wọ̀n ní gbà lóòótọ́ ànábì ní iná lára yẹ bàtà bàtà làbdí mẹ́ẹ̀lẹ́mì yóò arábìnrin ọlọ́run máa ń gba ẹrú bí wọ́n gba tútù gba ẹrú lókè ìgbà tí ọba ti ṣe kẹ́ni tí ọba ti kẹ́ni tí ọba ti máa pọ̀ ká kú ẹni bí alẹ́ ìfọ̀sọ̀ pé kò tí ì máa pọ̀ ká kú àló ti ráàbúrò òkú bí ẹni ẹni tó ti mọ̀ pé lábẹ́jú ẹni sẹ́ ẹni tó ti wà nínú àárẹ̀ tọ́jú àárẹ̀ máa ni àárẹ̀ tẹ́yà ń páyà pé ó súnmọ́ kókó ní àtibẹ̀ tó wá lóun ṣe wíìlì kalẹ̀ nígbà yẹn ó ti yé wọn á fi gbogbo dúkìá rẹ̀ ṣe wíìlì nígbà àbá sọ ni pé láàyò náà fàṣọ nítòsọ yẹn ànígbà wọlé kò lè fi gbogbo dúkìá rẹ̀ ṣe wíìlì gbà torí pé àti pé àárẹ̀ lọ́sẹ̀ kìíní ó súnmọ́ pọ́kú àbọ̀lọ́run kọ́ ìyàwó lásìkò yẹn ànígbà kìíní ẹ̀wọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tá a rí pé ẹ̀bólà mú àsìkò yẹn wọn á ní mo ṣe sinimá gbígbà tí yé sí mu wọn á ní mi ṣe sinimá sábà ń túbà rẹ̀ lóò ó ti kó ó ti kó lójú méjì wọn á kó hiv lọ́la tó lágbára tó ti wọn á ní mi ṣe sinimá ó túbà o gbogbo ẹ̀yọ́ ọmọge àdúgbò yìí mo fi yín lẹ̀ kọ́ lọ́wọ́ bá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ọlọ́run náà so wọ́n tó ti mọ̀ pé o ti kó ọ̀rẹ́dì àsokò ẹ ti súnmọ́ sọ̀rọ̀ náà lè kiri ma bí ẹ dádájọ kú fún ni o lè dádájọ kú wá ní mi ìjàlè máa wo mo túbà omi ìjàlè máa wo so kò ní tuma kò ní tuma a lè gba tútú bó lè yẹn torí ẹni pé tawákàtí láwùjọ yẹn àbá iná ní lọ tààrà iná ní lọ ló sì máa rí nù so ọlọ́ọ̀tà àlà àdàm náà. tó máa pọ̀ sí wa wí ká ṣe lọ ìpìlẹ̀ nípa àgbọ̀dọ̀ sí àmọ́ tó bá yẹn sí pé ní ìnira àti ìyàtá fẹ́ẹ́ fi jẹ wá a rí pé ara wo ò lè gbé e mọ́ la fi wá ṣe nǹkan yẹn tá a sì níbi lè fò sí nǹkan yẹn ọlọ́run ní bí wa àwọn ènìyàn ló lẹ́sìn àmọ́ yóò dé stéèjì pé àwa náà rí pé ìnira tó fẹ́ sọ̀kalẹ̀ yára ò lè gbé e mọ́ àti kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ àti àwọn ibi kíni ìlera yìí kíni ẹ̀mí wo gbé mọ́ kí nǹkan yẹn mọ́kànlá wa já sí nǹkan míì fún wa ló já padà wà fọ́n ṣe nǹkan yẹn ó ti yé nísìn irú bẹ́ẹ̀ ọlọ́run kò ní wò dọ̀rọ̀rí ni wọ́n pè irú nǹkan bẹ́ẹ̀ so ọlọ́ni ilà man okria àyàfẹ́ ni tábàjẹ́ nípa wàkọ́lẹ̀ buhu mùsùlùmí ló ń gbègbè tó ìjà sí pé mọ́sẹ̀ jẹ́ báyìí o ọkàn rẹ̀ sì rìnlẹ̀ lérí òdodo lérí ìgbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run ni wọ́n ní síkẹ́ni ọlọ́run láàní àní bí torí àwọn ènìyàn ni ó ní ẹ̀ṣẹ̀ yẹn o ọ̀la ọ̀tá àná. Now. Thank you láti kékeré ìyẹn ti kọjá. wọ́n lẹ́yìn tó bá sekú láti kékeré kí ló fẹ́ ṣe báyìí ṣé àlọ́rọ̀ san pípa yóò fi há dànù kò lè rí gàgàdé sí i ó sì kọjá náà nù kọ́lá àwọn tó wọ́n ti múlá yẹ kí wọ́n àtọ̀dà bàá lò ṣe àmọ́ kò yí ọ níjọ́ náà lọ́wọ́ lóbi ṣe ó ti kọjá náà ó ti yé ó kéré nu ẹni tí ó sàfáàrí lu àyíkọ́ agbásùn náà tẹ́ ẹ̀ ní bá gbẹ́rẹ́ lárẹ̀ àṣàkáṣà ni tó ti gbajúmọ̀ eribu tó ti ráńpà ni so mi ìsọ ẹni tí ò já àfa ò tó ti dàgbà tó ti bàlágà òun lè má ra gbàgbó yẹn sí bọ̀dọ̀bájà àfáà nílùú àyè tọ́pa àwọn àgbà lẹ́yìn ìgbà yẹn ó ti máa gbàgbẹ́ yẹn kọjá torí àwọn gangan àwọn àfáà yẹn ni wọ́n ń ṣeré ibú gbẹ́rẹ́ jù sórí wọ tọ́ba ti láyé lé ọ òní tí kò sí tóbi rẹ ò sì ronú kankan yẹn nígbà yẹn gẹ́gẹ́ pé bí mo ṣe ń ṣeré ibú fúnra mi jẹ́ sọ́kọ́ mọ̀ mi náà tóbi rẹ ronú kan o lè má kọ̀ sí torí ẹ̀sán nìkan bá lóun jẹ́ àpá ẹ̀sán lẹ́yìn àpá mẹ́wàá tó lóun gba súnà nísìn tó lè ti sàpá rí kó tó gba súnà tó ti sàwọn àpá bídíà rí mo gbà lérò tó sàwọn bídíà rí kó tó gba súnà so ẹ̀ẹ́rì náyìn wọn ó ti tọ́jú pé yóò ní bẹ̀rẹ̀ la kí ló hàn àti sí kò sí ní tí sí ó ti kọjá náà nù ó ti yẹ ní sè innal ìsìlámà yajubbu ma qablahu anábì lọ sọ bẹ́ẹ̀ ìsìlámù tẹ rí owó tó bá ti bá wájú ìsìnkì ni yóò padà náà ni àmì lásán lẹ́ẹ̀kan rí kò ní tu màmá torí pé yóò nígbà pọ̀ sí ẹgbọ́n yẹ ní sè wọ́n ní kí ni ẹ̀rí tí ó sọ à ẹ̀rí pọ̀ ó ti yẹ amẹ́rin tó ń béèrè òun kì í ṣe ẹ̀rí odidi dàrẹ́tì fún pé gbẹ́rẹ́ o má sin o bá rí yìnyín ọ ọ dààmú odinu sáré kò tó rí yìnyín o ti yẹ ẹ má sin gbẹ́rẹ́ o ah, ah. ó sì wá rí yìnyín o ò ní islam ọlọ́run ọba ẹ̀sìn tó kọ́ sí ẹlẹ́sìn tó pé púpọ̀ tó pé gan islam so nǹkan máa ń fún yàn ní key point ni kí mo pe islam lọ fún yàn dọ́mọ nù pẹ̀lú ní nǹkan wọn ṣàlàyé ẹ̀kọ́ kan ẹ̀kọ́ kan ẹ̀kọ́ kan ẹ̀kọ́ kan ẹ̀kọ́ kan fún ọ. so tó bá ń ṣe ṣàlàyé ẹ̀kọ́ kan fún ọ yẹn ọ̀rọ̀ pọ̀ jù kùránì tó rí láyé gan yóò fẹ́ tóbi gíní yóò fẹ́ kún gbogbo oníṣẹ́ ìwé yàrá rẹ̀ kan sórí ẹ̀ kí pọ̀jù ní islam mọ̀ fún wa tó wá dé kí pọ̀jù tí wọ́n ti gẹ̀ sórí yìí báyìí torí ẹ ẹ̀rí gbẹ́rẹ́ yóò fọ́ lẹ́yìn ọ̀kan. àmọ́ sọ náà lùkùrá ni pé nínú pátí àwa pé ìyá kaná àbúdó ìwọ nìkan láàmásìn ìwọ nìkan láàsì máa wára lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ àní lọ́sọ̀dẹ̀ lómìnira òsínlóbìnrin kọ́sìn wàlhásìn lọ́lọ́yìn lọ́dọ̀ àwọn oníbàlágà pé ìwọ nìkan ó ti ìyá kà síwájú ìwọ nìkan ìwọ wa lé lójoojúmọ́ ní wákàtí máa rún pọ́lọ́wọ́ nìkan lọ́mọ wa ràn lọ lọ́dọ̀ rẹ̀ irú ìrànlọ́wọ́ wo nìyẹn ìrànlọ́wọ́ tọmọ èèyàn ò ní kápá ẹ̀ ìrànlọ́wọ́ tọmọ èèyàn sí kíni tí ò ní kápá rẹ̀ ló ń o lọ́wọ́ ìrànlọ́wọ́ tọmọ èèyàn bá ní kápá rẹ̀ ọlọ́run túlẹ̀ òrìwà lọ́dọ̀ ọmọ nìyẹn yọ ẹbùn pure ọ̀dà kankan mu kò sí problem ẹjọ́ mi ló fifty naira kò sí problem ìrànlọ́wọ́ wọn nìyẹn yẹn ìyẹn náà dẹ̀ ni òtún ní túlẹ̀ wọn nìyẹn yẹn tún àkọlọ́ náà ló ní ó sí kò lè dá sí. àwọn ìrànlọ́wọ́ kan pẹ̀lú yẹ pé tọ́mọnìyàn bá ti lè ṣe tọ́ba ti lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọmọnìyàn báyìí ó ti di gèfèrí ọ̀gbọ́n òògùn ọ̀gbọ́n ìjà tari rẹ̀ mọ́ tọ́ba fi lè lọ lọ́dọ̀ kan nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́ ọba ó ti di kíni o ti di gèfèrí o ti di ẹlẹ́bọ sọ̀rọ̀ pé ọ̀ràn lọ́wọ́ ní sìn àlèsè àánẹ́ káwọn lọ́wọ́ ara àjọsìn ni kí wọ́n gbé ara àjọsìn ni ọwọ́ lọ gbá èèyàn fún tí ò ní lágbára ó ti yẹ àdìjẹ́ lónìí sìn kọ́mọkọlù yẹn àbí kàdìjẹ́ lọ́wọ́ kọlù yẹn sọba pé kọsọ́mọ nìyẹn kan tó lè kojú àlìjẹ̀nu tó lè bàjá àbí ìbálòmí pa àlìjẹ̀nu àbí kó o lè lòbá fún kò sí o lè ṣe ẹgbẹ́ fún téèyàn kan bá fẹ́ wá gbélé rẹ sọ́ńgbọ́ ẹjọ́ bèèrè rí ẹnìkan bá fẹ́ kó ọ lé nísìnyí lọ́mọ nìyẹn tó fẹ́ wá jáde lólé rẹ àbí tó fẹ́ wá lù ọ́ o lè yin àwọn bọ́dígà rẹ kó o lè kéde kó o fèsì ẹ̀ kí ló wá bẹ̀ ọwọ́ àràn lọ́wọ́ wọn àbí ọwọ́ àràn lọ́wọ́ wọn nìyẹn àwọn bọ́dí kà sí àbí kó lọ́kọ̀ ọ́n policemen kó wá ní wọ́n wá wọ́n bá jà torí àlàbílẹ̀ yẹn ọlọ́dẹ kọ́ bá a sọ́lé àlèyàn polisi kọ́ bá a lẹ́gẹ́ni àwọn tí ó lu àwọn bàbá gbé wa mọ́nulé àtàwọn tí ó gbé lọ́wọ́ torí pé ọmọ nìyẹn náà fẹ́ fèsì bọ́dà àìjànú olùbẹ́wà lu ọmọ lé ọwọ́ àlọ́kọ̀ à ń wá polisi ṣé pẹ̀lú wọ́n yìn máa ni àbí kùmọ̀ ni wọ́n kọ́ máa àbí bọ́ǹbù ni wọ́n jù sí ọmọ ènìyàn lágbára yìí hù tààrọ̀ àlọ́bẹ̀ lọ́wọ́ rẹ̀ allah tó bá ti wá bí ọbẹ̀ ọmọ lùwọ̀n kan ọmọ àdá kan ẹ̀dá kan wọ́n yọ ọmọ lọ́wọ́ kékeré ọmọ nìyẹn ẹ̀dá kan lọ́wọ́ rẹ̀ pé kó wá kọ́fà kọ́dọ́bà kọ́dàbò bọ́ níbi àlùjáde tí ń bọ̀ yẹn o ti wá ràn lọ́wọ́ lọ síbi nǹkan mìíràn o ti tẹ́lẹ̀ bọ̀. ọ̀gbọ́ àṣàṣì àlùjáde ní bá ṣiṣẹ́ kọ̀ bọ́ mọ̀nìyàn ṣiṣẹ́ ọmọnìyàn lọ́sàáwò àbálùjáde ní ọ̀ràn. o sì kò wá sẹ́ni tí ó kápá rẹ̀ pé mọ́tàrí kan ó ti yé ìsọ́ra ààbò kò sẹ́ni tí ó kápá rẹ̀ lọ́kọ̀jọ́ ọlọ́wọ́ ọba ìrànlọ́wọ́ yẹn kọ́ ọ̀gbọ́dọ̀ wa lọ́sọ̀dọ̀ bíléèdì àtẹ́rù àtẹ́dú ọ̀tí ìgbọ́yé ni ọtí gbọ́yé báwọn wọ́n náà máa sọ fún àwọn akẹ́yẹ lẹ́kọ̀ọ́ ni wọ́n àwọn tí wọ́n máa ń gbé epo àti. ẹ̀kọ́ lọ sí oríta mẹ́ta kí ni wọ́n ń wá wọ́n ń wá ìdáàbòbò kan bóyá ti rẹ ó ti rẹ ọmọ rẹ láti bí ọdún mẹ́ta kò rí wòsàn wọ́n wá kí dókítà ti ṣètì àwọn ni wọ́n fẹsẹ̀ létọ̀ wọ́n ti dókítà ti lè wò sàn ti kọjá èyàn lọ oh, sí níta. ó ti yé èyí tó ṣe yẹ omi wà lọ tálọ́bẹ̀ lọ bá bẹ̀ ọ́ táyì sàrà òbí àwọn lásì ni táyì sàrà gidi ó sì kíni òbí àwọn lásì ni àbẹ̀tẹ̀ ló pé ní sàrà gidi lọ́bẹ̀ sí kí ló yọ ọ́ sí kíni lójú òbí lọ́bẹ̀ ọ́ oríta mẹ́ta wọ́n náà dèjì lẹ́bọ̀ ló sí ìrànlọ́wọ́ lòun náà ń wà ìrànlọ́wọ́ ni ń wà ó sì lẹ́bọ̀ ló sí torí ẹ̀wọ́n náà tó sí gbẹ́rẹ́ rẹ̀ ẹlẹ́bọ̀ ni ọ́ tó sì gbẹ́rẹ́ ẹlẹ́bọ̀ ni ọlọ́musa sọ wá bẹ́ẹ̀ wọ́n lọ ta àlà àlà náà. ní báyìí fẹ́ ṣe báyìí fẹ́ sí bẹ́ẹ̀ sí àpò ọ̀rọ̀ ìdá ìwọ̀n ìlà ló wíwùn gẹ́gẹ́ kọ́ ní ìlà tọ́ba sọ̀rọ̀ wọ́n á ya aṣọ lójú àyè. àìmọye ọ̀wọ́là lọ́sọ̀nù tí wọ́n rí mọ́. báyìí ló bá sọ̀rọ̀ àwọn tó ní pé islam ọgbà kábẹ́ ọkọlà kò bá wọlé ìlà ojú ni o ẹbí dá yàn má ìranù nínú ẹ̀sìn wa islam takò islam takò kọ́dà kò fẹ́ lára àwọn ẹranko gan àyàfà àwọn ẹranko kan láwọn àsìkò kan ọ̀fẹ́ gan sọ̀rọ̀ wá ń fa ìlà ìlà kọ̀ọ̀kan ní ìlà lóyún táwọn ọmọ lọ́rin ó ti yé ẹyọ kọ̀ọ̀kan ìlà tí àwọn arábàdàn wà oríṣiríṣi wà so ìranu ní ojú ló sì dúdú kí ló ní ní èèyàn sì rán ní dọ́mà rẹ̀ mà fún àtọ́ àfọ́jú màdé ọ̀fọ́jú èèyàn ní dọ́mà mà àná wa sọ̀rọ̀ kẹ́ lè bá dá a ma so irọ́ funfun òun nìyẹn tọ́ba sì ní tọ́ba ní kótó ní fámìlì yín tóbi dáadáa ni ní oníjẹ dára yín mọ̀ kò tó burú kó bá kọ́ ẹ̀sìn ní fámìlì rẹ̀ kọ́ sọ́mọ tó jẹ́ mbẹ́ kẹ́sì wá díẹ̀ so kò sí tó lé bẹ́ẹ̀ torí ẹ̀ ní pé kọ̀dá ẹ̀wọ̀ ni ká máa kọ ìlà fún ara wa tóbi rẹ̀ bá sì ní wọ́n kọ̀ fọ́mọ rẹ̀ mọ́ gbà o torí pé ọ fẹ́ ṣe nǹkan ìwọ ni wọn láti kọ́ fún kò sí tó fẹ́ ṣe sí bó ṣe gbé kú tó fi kú náà wọ́n ti wọ́n ti kọ́ fún ọ náà wọ́n ti lọ fún ọ náà so bí wọ́n ṣe kú nù ọlọ́run ti kára wákè tí ọmọ mi káàkiri so ọ̀rẹ́ ọkọ̀ tiẹ̀ nù so torí ẹlòmíì sì ni kò ní péjì rẹ̀ kò ní péjì rẹ̀ àbá yóò wá dàbí ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀bá dẹ̀ kọ́lá yẹn fún ni kò bá dẹ̀ dá o ẹyẹ ẹlòmíì tìǹbà tó gbé fún ni yóò wá dàbí pé yóò wá dé yàn àyìnlá yẹn ló sì fi tirẹ̀ so wọ́n wá fi tirẹ̀ kò fi tirẹ̀ o ọ̀gbọ̀dọ̀ àwọn ìtọ́ pọ̀ jù náà ni kì í fi àwọn èèyàn wọ́n fi bá àwọn èèyàn lójú jẹ́ ni o ti yé nísìn ọlọ́run ti dá ayé dáadáa ó ti yé nísìn so kọ́nà bá kó sọ wa níbẹ̀ ọ̀la àbára náà. béèrè mi ni pé mọ́sálásí kan wà wọ́n á ká wọ́n á òkú máa ń fi ká gbogbo ẹ̀rọ. gbogbo ẹ̀rọ. máa ń pè wọ́n tán ẹ̀dá ìgbà ìgbà. ìsànwá ni ṣe dájú pé òun ti pé máa ní dáadáa wọ́n á ní kí n gbélẹ̀ wọ́n á ní kẹ́lẹ́ wíwá pé èyí àwọn akọ̀ọ́jà pé dé ọgbọ́n ní ẹlẹ́ẹ̀kejì mo ṣe ìkáwọ́ lọ́mọ àwa àwa kí òun táwa sálámù tó wá bí ẹni ṣé o mọ ìṣíjú ṣe wá. kò sí o. wọ́n ní bí àkùṣe rẹ̀ wọ́n ní ìmẹ̀jáde ẹ̀ẹ́dùn bọ́ọ̀sì afáàkùn ọba wọ́n ní pé ayélujára yẹn má ti mọ̀ jẹ́ òkèlè ṣe kò sí yìí. pé má ti mọ̀ jẹ́ òkèlè ṣe kò sí yìí pé kí wọ́n máa gbé síkà ẹ̀ mọ́ rárá wọ́n ti kílé ti gbé síkà ọ̀ pé lọ pé èmi wọ́n bá kọ́ fún mi gbàdú. ìdásọ̀ ọkàn mo ti ń sọ àtúnjẹ ó ti wá ìdí wọlé ẹlẹ́gbẹ̀jì ẹlẹ́gbẹ̀ta ní bẹ́ẹ̀ àwọn afáwọn náà ìbéèrè ni pé ṣé nǹkan tó ṣe yẹn ṣe ó ṣó aláwọ̀ rẹ̀ pé èyí tí ó tí ó tí ó tún ìwọ̀n pè é ṣé ìyẹn náà pa ẹlẹ́kẹta àwọn àbá kan ní pọ́ǹsì rẹ̀ wọ́n ti ká máa sọ Allahu Akbar Allahu Akbar àìsàn bóyá àwọn tí wọ́n wá ta wọ́n mọ̀ pé òkú náà bẹ́ẹ̀ àwọn ohun bíi pé ní ẹ̀ ẹ̀ naam àwọn kọ́ ni pé àìmọ̀kan kò sí tí ó lè sọ̀yàn dà àìmọ̀kan ní yọ wọ́n lẹ́nu ṣùgbọ́n náà wọ́n sì lè dààmú ara rẹ̀ mọ́ bàbá ti dé bẹ́ẹ̀ wọ́n lè ṣe kíni wọ́n lè gbé síkà wọn mọ́ báyìí ti gbé síkà adélọ́pàá àmọ́ rọrùn lẹ́yìn wọn ọkọ̀ làwọn ṣe aláàgbọ̀ aláàgbọ̀ lẹ́mìí wọn so o sì ní kò yan ọ̀dẹ̀dá àbí téèyàn bá ní bùkátà sí so wọ́n wulẹ̀ bá wọn ṣe é má so fi wọ́n lẹ̀ torí pé wọ́n kàn máa sọ ìlẹ́nu téèyàn bá ní téèyàn lè bá wọn fi pa téèyàn ti ní mọ̀ ń gbọ́dọ̀ ti rí tiẹ̀ mọ̀ tíra kébì ní ògbèbí tí mo ti rí tèmi wá ṣùgbọ́n ẹni ní yọ̀wọ̀ àmọ́ téèyàn bá ṣe é nísìnyí wọ́n kàn dáhà lára ẹ̀sìn lọ́gbẹ̀dọ̀ wọ́n dà kàrú ẹ̀ lójú tẹ ọ̀dẹ̀ tí ilé ìdásíra àdékọ́dé yóò fi ẹ̀rí yẹn àwọn ẹgbẹ́ kìíní yóò lẹ́tọ̀ àwọn sì lè yí rọ́mọ́ra wọn etí ò rí bẹ́ẹ̀ wọlé lórí bẹ́ẹ̀ ní sinmi wọ́n ti àtàwọn àdísì kan tí kò wúlò so bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn ìyẹn lálẹ́ etí wọ́n ṣe ọ̀dà so àti kámẹ́ni àti ìrònú ni kí ni kejì náà. ẹ mo ti sọ yẹn náà kùrìsì yìí lẹ́yìn o kálukú lọ́wọ́rọ̀ ká kùrìsì yìí lẹ́yìn o ó ti yé ní sìn àná sọ̀rọ̀ láti lọ pé gbogbo ẹni tó bá kírun wákàtí márùn tán tó bá ka kùrìsì yìí ó ti yé ní ẹ̀yìn ìrún so láàyèmùnáwó míndòkó lẹ́lẹ́jánu náà ìlà ìmọ̀ọ́tù anábìrin kò sí ti ọkọ̀ fún ẹni bẹ́ẹ̀ láti wà lẹ́jánu náà tó kọjá kú àmọ́ anábìrin ni a máa kà oníkálukọ́ máa dá àká so àní bá wọn kà tí wọ́n ń kà ní tọ́sí máa ń kà àpapọ̀ lẹ́yìn ìrún kálukọ́ dá àká fúnra ara rẹ̀ mo rò pọ́yé so obìnrin kan náà kú ẹ̀ ká chẹ́ǹjì ohun ká máa chẹ́ǹjì ohun lórí àwọn ìjòkó kọ̀ọ̀kan kọ̀ bá súnà mu a lè gbọ́dọ̀ change rẹ̀ wọ́n bí lọ́wọ́ kan náà àwọn àfa bẹ́ẹ̀ tọ́lẹ̀ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa pé kò bá sínú ọ̀nà kọ́lá àbáyé ló yẹ pé tó ń tẹ̀lé sáwọn náà ni àmúgbà tí àwọn ọmọ kérúbè lọ́wọ́ àwọn kò sí èsì àwọn dẹ̀ padà ìkan náà àfa wà lágbàáyé sọ àwọn dẹ̀ padà tún àtúnṣe yẹn káwá ní ohun kan láàwìí nígbà tá a bá fẹ́ jókòó ohun kan láàwí tá a fi dìde kó lè bá a mọ̀. ìtẹ́gbà aládọ́dọ̀ ànẹ́bí náà ni pé wọ́n rí ànẹ́bí tó bá kírun ó ṣàlá àgbárò nígbà tí ó gbèrò dúró kò ṣe ń ṣe àlá ló ṣe kí ni ló ṣe ó ti yé nísìnyí nígbà tí yóò dìde tó fi kí gbogbo orun rẹ̀ tán kọ́wá níbi kan ní ń fa àgùkù níbi kan ní ti ń chẹ́ǹjì ohun ìmá chẹ́ǹjì ohun níbi kan yẹn ó sì yé ìtumọ̀ mí so tá a bá pẹ́ ní bídíà ó súnmọ́ bí bídíà so ká jìnnà sí tá a bá pẹ́ bídíà ó súnmọ́ bídíà ká jìnnà sí kọ́nà mọ́sáàsì wa ní ẹni rẹ̀ ìṣàlà ní kí a tó parí kí a ti àmúlọ́wọ́ yìí ní nǹkan bí oṣù bíi mẹ́fà jù bẹ́ẹ̀ lọ abẹ́rẹ́ ìfisàbílà lọ́wọ́ ọkùnrin obìnrin pé ọ̀rọ̀ kan tẹ́nìkan béèrè bíbà yìí nínú àwọn tí wọ́n jókòó bíbà yìí nípa pé àwọn gbọ́ pé ṣáìdì tìmẹ́yìn so ṣáìdì tìmẹ́yìn sọ pé ó ó sọ lórí rédíò pé anábìyí sáwọn ní padà wá mọ́ so. wọ́n á dẹ̀ béèrè àdẹ̀ dáhùn fún ìdáhùn tá a ti máa ń dáhùn tẹ́lẹ̀ so lẹ́yìn rẹ̀ a dẹ̀ padà sọ̀rọ̀ lérí ẹ̀ tó parí tó kó wá ìrújú yẹn pọ̀ gan so wàtọ́wá tó pẹ́ sígbà yẹn ìkànnú àwọn tí wọ́n tó jẹ́ kọ́ lọ̀rọ̀ síbi tiẹ̀ náà so òun náà tún padà tún sọ̀sọ̀kúsọ òun dẹ̀ fi ń sọ síwájú àsìkò tí a gbọ́ ti sáyẹ̀ nìyẹn so ọwọ́ sọ àwọn sọkúsọ yẹn tó yẹ kó tó lágbára ju ti saheed mẹ́yìn lọ so àwa padà fèsì lérí tiẹ̀ náà àwọn ìrújú yẹn nìkan la sọ̀rọ̀ lérí àwòlẹ̀ sọ̀rọ̀ lérí ẹ̀rí pé ànábì yìí sáà padà bọ̀ wá torí ẹ̀ láti ibi tó lé lóṣù mẹ́fà síbi mẹ́jọ tá a ti sàdéhùn tá a gbó lọ́wọ́ ara wa sòkẹ́tẹ̀ tiẹ̀ ti jáde láti nǹkan bí oṣù kan sí méjì àmọ́ àlàfààní àti kó wá fún wa níbí báyìí táwọn sì gba owó lọ́wọ́ wa pé kínní ṣètò kan wà á da kàfẹ́ lórí ẹ̀ ní pé kì í ṣe gbòyàn lábẹ́ fún tọ́jú lábẹ́ fún gbòyàn ni á ti ha pẹ́ láàrin ìjọ kan ẹ̀hìn torí pé òǹkà rẹ̀ ọ̀pọ̀ àwọn ẹni tó tún lówó lówó bẹ́ẹ̀ ká tóbi sí náà kókó wa o á gbà sò yóò sì wúlò fún un torí pé táwọn yẹn ti ń wò náà dáadáa lóhun náà máa gbà ní orí rẹ̀ so wọ́n jẹ́ èsì ọ̀rọ̀ fún àwọn ìrójú ọ̀rọ̀ lórí ìpadàbọ̀ wa jesus èyí tá a fi dá pásọ jamiu adigunwa ní lóhùn so ìwọ tí ọba nílò láti gbà pé ọbẹ bẹrẹbìtì nínú ẹ torí pé ìrújú tí wọn ń kó káàkiri ní ìsinmi yẹn kọ́dà sáyẹ́dì tí báyìí wọn ní kò yé máa sọ nínú tv gbogbo nínú ọ̀dá yẹn náà ó sì sọ díẹ̀díẹ̀ ní àsìkò yẹn àtàwọn mìíràn nínú àwọn àfa èyí tó já sí pé ní wọn ò dá kan mà wọ́n sì ń fífẹ́ nínú sọ̀rọ̀ so. Uh, tí wọ́n máa sọ̀rọ̀ lórí ẹ̀ torí ẹ̀ kíṣẹ́ ti yẹn wọ́n tó bá ní ìdí ẹ̀ wọ́n fún ọ àmọ́ níta-fi dé ni pé tó bá ti gbọ́ a máa tọrọ lọ́dọ̀ rẹ pé tó o bá rẹ lómi tó fún ọ dá padà sọ́dọ̀ wa ká tó fẹ́ lómi àmọ́ tó bá rẹ lómi tí tó fún fẹ́ nìyẹn pé tó o náà bá gbọ́ tán kó fẹ́ lómi kọ́ máa fi sínú ilé o ó lè kọ́pì rẹ̀ ó ti yé kọ́ máa fi sínú ilé torí pé tó bá fi sínú ilé kò ní wúlò fẹ́ lómi bàtà àti ra kàṣe kó jẹ́ wúlò fún ẹlòmíràn tí ẹ bá lè youtube náà o lè ka ní eré youtube kó download láti ibẹ̀ yẹn so yàrá kó fi sí ọwọ́ lọ so òjò báyìí lọ ẹ bá wa fáwọn tí wọn bá ní ìdí ẹ so òjò báyìí lọ tó bá sì ní tó fẹ́ fún náà torí pé o láwọn kan tó lè fún fún wọn kí wọ́n gbà kọ́lọ́mọ́sá sàn wá ní ẹ̀sán olóore abátọ́lẹ̀ tó lówó tọ́wọ́ kó kalẹ̀ o tí a tó fi tẹ̀mí so kí o kó owó yẹn wá kọ́nà bá sọ̀rọ̀ àwọn tààlà kọ́mọ́sá gbàdá tàbá lóbìnrin tàbá nídìí ẹgbẹ́ yẹn náà ẹ sọ̀rọ̀ kí wọ́n transfer ẹ̀ sí so so bí a ẹ̀ bí mélòó ẹ̀ wọ́n á yẹ sọ̀rọ̀.

ẹ̀mí ìmọ̀ọ́yàn sí àwọn sáàlù wa mọ̀dẹ́rù wa tí wọ́n ṣe wá láǹfààní ní àtẹ̀kàn àbí Allah subhanahu wa ta'ala wọ́n mọ̀ ṣàjẹ́ kí àjíǹde ara kó máa jẹun wọ́n ṣàbà ṣàlékún àlàáfíà fún wọn wọ́n ṣàjẹ́ kí ẹ̀mí wọ́n kù lórí ojú ọ̀nà sọ́nà àlọ́gbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bákan náà tó tọrọ àdúrà gbogbo àwọn tí à ń gbọ́ Allah azza wa jal kó mọ̀ ṣàjẹ́ kí tí wọ́n wí fún wa kó mọ̀ ṣàjẹ́ kí a lè máa wúlò èyí tí afẹ́fẹ́ àwọn òpin kí a sì ra wa sí àkíyèsí òun wa ó pàtàkì kí a ní àgbékalẹ̀ níbi ìbéèrè wa tí a bá ń béèrè torí pé ìbéèrè lẹ́nu mi máa ń béèrè tí ó fi ṣípayá tó rújú léyìí tí ó mú àwòrán ìdáhùn yẹn wá lórí pé ẹni tó béèrè ìbéèrè yẹn nìkan ni ọ̀rẹ́ yẹn ń bá wí kò lẹ́lòmíì